wọ́n á tàìsí ẹ̀ ya a túbá lọ sọ́dọ̀ ọlọ́run jáwọ́ kò ń bí pálapàla níyàwó ilé ò tó ń lé àwọn oníyàwó kí ilé àwọn ọmọ ọlọ́mọ kí Islam sọ déwọ ní àdánwò tí ó kó ń bẹ́ẹ̀ o pé èyàn lè ya àrùn tí ọmọ báyìí lọ tí èkú kúrò lè jẹ́ sábà bí ikú ẹ̀ kí lọ fẹ́ lọ sọ wọn àjọ ọlọ́run nígbàdúgbò wà jùmọ̀ sọ yìí òun ti gbọ́n mi àmọ́ òun ó di wọn kò sí méjì ẹwà gbákò àwọn owó di wọn kò sí méjì mi ah mo tó pariwo ah owó pọ̀ tó bá wọn ah ó ní ìmọ̀ kankan ọ̀fà orú àwọn nǹkan yìí àwọn èèyàn wà sọ di bàbàrà kọ́dà àwọn kan sọ di fàárí níbi sádánwò rẹ̀ kárí dé ìyàwó ilé ẹlòmí òtò mọ̀ ìpé lágbájá alẹ́ ọkọ òun ní kọ́dà àwọn tó ń ká àti obìnrin tó bá náà yóò tó máa yóò máa pọn mi <laughs> àdáwò burúkú yóò máa pọn mi fún oníranù yóò máa tọ́jú rẹ̀ yóò máa ṣe lálejò àlejò ní àbálejò ọ̀ràn àbí tí ó kágbà kópa tí ó tún kágbà bò kọ́kọ́ tó dáran fún láyé tó tún dá fún lálẹ́ àmà gbogbo àwa tí pálapàla ibá tún sẹ́kù sọ́dọ̀ wa dápẹjá túbá lọ sọ́dọ̀ ọlọ́run àbáwọn èèyàn bá mú ọ sọmọkọ́lọ̀ mú ọ àwọn tí ń ṣe tí wọ́n hàn àgbákò tí wọ́n tún pọ̀ ní àbẹ́ni tí ṣe tí ẹ̀pá mọ́nà òfí ewu ní ìdólúwà ṣe léèwọ̀ ni tẹ́láṣẹ pọ̀ tí ó bá máa bẹ láàrin ọkùnrin àti obìnrin ó lálà ó lóde kí ọmọ Allah subhanahu wa ta'ala òun ló ṣe léèwọ̀ ẹni tí èjọ pé ọmọ ìyá rẹ̀ ni ẹ́ kéjọ pé àwò tó gbé sílé ni kéèsì ọmọ rẹ̀ dìrín kéèsì ọmọ ń kú rẹ̀ tó lè fẹ́ ọwá mú ẹwàjọ́ ń ṣe ọ̀rẹ́ kọ̀kọ̀ ọ̀rẹ́ kò sùn Allah ilé wọ̀dé ní mùsùlùmí e Allah ó máyà wá fọ́kùnrin lọ́tọ̀ pé gbọdọ̀ ní girlfriend ọlọ́mọ ayà wá lọ́tọ̀ pé gbọdọ̀ ní boyfriend tí wọ́n jọ máa ṣe wọléwọ́de àkàjẹ́ boyfriend ní lásán ni lásán ni lásán ni yóò padà kú lásán ni ní lásán ni yóò padà ni inú nǹkan tí ṣe ní ọjọ́mọdé ni ni kọ́dà kó bẹ́ni ikọ̀ ọ̀fẹ́ fẹ́ lọ́fẹ́ ẹni ìdí islam sọ̀nà níjọ bá ti ríyàn pé ó wù ọ́ ti rẹ́dì ó lè fi sáyá ọ́fíìsì ẹ pẹ̀lú gbogbo tó orí àti tó ọmọ ń òun náà ni kò sí lọ yọjú ni ọ̀rọ̀ pé wa for some months for few years láti lè ma orúwà tó ní ìsìláàmù sí ilé wọ̀. ìsìláàmù farama ìsìláàmù gbá wọlé èyí òun kọ́ ni solution tọ́kùnrin ó fi mọ̀ wo obìnrin ìyẹn kọ́ ni solution tí obìnrin orí ó fi mọ̀ wọ ọkùnrin èyí òun kọ́ ni lànà Islam tó gbé kalẹ̀ tó kẹ́ fi fẹ́yàwó tó gbé kalẹ̀ tó gbé kalẹ̀ tó tẹ́ fi lọ́kọ̀ọ́ Insha Allah Ta'ala, a padà ma mẹ́nu bá nínú àwọn fútọ́pù tí ń bọ̀ wá. Ìgbésẹ̀ wo lọkùnrin ń gbé tó bá fẹ́ fẹ́yàwó? Ìgbésẹ̀ wo lọbìnrin máa ń gbé tó bá fẹ́ fẹ́yàwó? Ká 25 sọ́tún nìsá ọlọ́ni wà mọ́ lànà yẹ̀sẹ̀tẹ̀ minkum tọ́wùlàn àyẹ́ǹkì àdìmọ̀sọ̀nẹ́sì mọ̀mìnà ọlọ́nlẹ́ni tí ó bá lágbára nù yín wọ́n fẹ́ ọmọlúàbí wọ́n fẹ́ mú mi ní tó jẹ́ òun gbọ́pọ̀ ọmọlúàbí wọ́n léèyàn ríra rẹ̀ ń rí ọmọlúàbí gan-an ẹ̀sà kan ni ẹ̀rú òun ríra rẹ̀ pé ẹni dẹ̀ndẹ̀lẹ̀ ni agbára títí máa ń ká yẹn fẹ́ ọlọ́lẹ́ni tágbára ọ̀bá ká ó fẹ́ ọmọlúàbí múmìnì lóbìnrin tàbí máa malakat

ẹ máa wá sáwọn ẹrú yìí ẹ̀lì fẹ́ wọn bí i fi ààlè yìí ìyọ̀ǹda àwọn olówó wọn àwọn ọ̀gá wọn ní ẹ fífẹ́ wọn ààyà pàmbélé ni mò ń kà o nítọ́lọ́hun sọ̀kalẹ̀ sínú Al-Kùránì nìyẹn o kọ́mọ mùmìnà mùmìnà obìnrin mùsùlùmí tí wọ́n máa wá pèsè wá ẹ̀rí ń fẹ́ àgbọ́dọ̀ fẹ́ láì lọ kàn tó lówó ẹ̀ kátó sọ pé ọmọlúàbí òun agbére ẹ̀ kalẹ̀ ọkùnrin ọmọ pé kódà òun ọmọ ìrìnrìn dọ̀tí yọmọ wọ tọkásọ tọ́jọ pé òbí tọ́lọ́wọ́ bí ní òun náà ní ọ̀rọ̀ aṣọ fún aṣọ tí ò ní bò bí ẹ̀ èyí tí ò ní bò ayé èyí tí ó fún pínpínpín ẹ̀ẹ́n kò sẹ́ni tí ó rí ọmọ èyí tí ò ní ọmọ ìfọ́mọ ṣe bá dáhùn náà ló dé ohun lẹ́yìn bàbá òrò ọmọ ti lọ́kọ mọ́ bá já ló bá gbé wá ní dẹ́ranko ní dẹ́hànà ní ẹgbà náà ní ẹni tí ò lè wọnú ẹbí mi tó bí mi máa ṣe á kì í sírú ilé ìlọ fi lágbàjọ fẹ́ bẹ́ẹ̀ni ìlànà Islam tó ẹkẹ́ fi ti lọ́kọ àdánwò àìṣẹ́ nítọ́lọ́wọ́ ọba yẹn náà ni ẹ̀ńjẹ yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ bá sí ìyàwó fúnlé ní tí ó bá ti bímọ kan abímọ méjì tí ó bá ti bímọ méjì oyún bẹ́ nínú rẹ̀ èyí tẹ́ bá bóyún ẹ̀ tẹ́ bọ́mọ lẹ́yìn ẹ̀ ó ti sẹ́yìn lọ ọmọ rẹ̀ dẹ̀ lọ pàdé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀hẹ̀ lágájá mo ń kìlọ̀ fún ọ mo ń kìlọ̀ fún ọ èyí tó bá tún há tó bá tún láṣàn nìyẹn èyí tí ò bá láṣàn míì kọ́dà yóò ṣe bí àti orí ni àti pẹ́lú gbọ́nà ni ó sọ kọ́dà ọbáwọn olùsìsẹ́ ra wọn ó bàbá tó jẹ́ kọ́lọ̀wọ̀n bà láìsàn àtàlá ti bá ń bèèrè wọ̀ ó ní lórí ọmọ rẹ̀ ìdarí rẹ̀ sílé ẹ̀ yóò jẹ́ ìbọn ńlá lè pẹ̀yàmà ní orú òbí bẹ́ẹ̀ nínú nǹkan tá a gbọ́dọ̀ fi rí àwọn ọmọ wa òun ni Al-Qur'an tó dá sí ètò tí ń bẹ láàrin ọkùnrin àti obìnrin

kò sí tàbí ṣùgbọ́n kódà kò sí yapa lọ́dọ̀ àwọn àfáà pé tí wọ́n túbá ní ọlọ́mbà bọ̀ ni wọ́n bá ti lágbára àti sẹ́yàwó ọmọlúàbí lóríkọ́ ọmọlúàbí lọ́pọ̀ láyé nì ẹgbẹ́ ẹ̀sán débi pé èèyàn fẹ́ ilé mẹ́rẹ̀ múrí ẹ́n ọlọ́ni tágbára ọ̀bá ka ẹ lọ fẹ́ rí ẹrú gẹ̀ẹ́kàn ní kìí mọ́lẹ̀ ni mọ́bọ̀ ẹlọ tọrọ ẹ̀mí ọlọ́ni ẹlọ tọrọ ẹrú wọ́n tí wá ṣe rú kọ́ bó ló ṣe bó ṣe ọlọ́ni wà tún na ojú rọ hún na bí màárù ìgbésẹ̀ kejì tẹ́ bá lọ tọrọ tẹ́ bá fún yín ẹ̀tùn wá fún lówó ìyá rẹ̀ mahar èyí ẹgbẹ́ sàdáàkì rẹ̀ fún ẹgbọ́rọ̀ ń ṣètò ohun ní kọkàn sáàmù obìnrin kẹkọọ kan sáàmù ti mẹ́lẹ̀ ìsìlámù fàyígbá ewọ ní àìmọ̀kan ní ọlọ́run ní àwọn ẹrú tá a tún sọ yóò mo sọ náà tó bá fẹ́yàwó ní wọn gan èyí tó bá tọ́rẹ̀ ní èyí tí èso ń sì nánú wọn ní Gọ́yìrọ̀ Musansi Hàn, kìí ṣẹni tó ti ń ṣe sínà, tí bá kì ná ṣe tí wọ́n ń gbé kí, e wọ́n fẹ́ mú yẹn, ẹni ẹbá mọ̀ lóní sínà, eléyìí gbé tọ̀ ń gbé ayé kí sáyá, olúwanisẹ́rí gan bá rí bẹ́ẹ̀, tí wọ́n ń kí mọ́lẹ̀ lọ́tún kí mọ́lẹ̀ lọ́sì, àbẹ́ ẹ̀mà ìpé wọ́n ń kí mọ́lẹ̀, ẹ má fẹ́ wọ́lá mùsàkìrá ti akdán kìí tún ṣe ẹrú tí ó ní boyfriend akzan jamu khidin khidin sadiq ọmọ ń pè nínú lọ́gọ́tún a al-jadid al-mu'asira òun ni kí ni ó àṣíkà àṣíkà tó ní ọ̀rẹ́ kọ̀kọ̀ ó ní boyfriend ó ẹni tó bá rí bẹ́ẹ̀ mọ́ fẹ́ obìnrin tó bá ní boyfriend ó gbé wá di gbígbé ni mo wà láwùjọ àwọn obìnrin kan òye sẹlẹ́sìn wọ́n wá dá orú ọ̀rọ̀ yìí kalẹ̀ mo wá sọ wọ́n yà ẹni kéjẹ sọ pé a eh, boyfriend èèwọ̀ ni ah, owó gbọ́rí o ṣe èdè ní ọ̀pọ̀lọpọ̀ gbọ́rí síbí ah, ya ah, síbí bí ẹ ti máa lọ́kọ náà nìyẹn síbí kó tàbí máa ṣe kíní ni wọ́n lọ́lọ́ ní kẹ máa ṣe ojú sí kùránì ni inú àwọn tí ń kọmọ alẹ́ kùránì àdísì yẹn ni ṣe kùránì lọ sọ ní àfá mo níbẹ̀ ni ọdẹ kàwé mo ní kó jẹ́ kí n sí translation kùránì fún látòrí fẹ́sì ni ó ní orí tòun lòun ó sì oníkò tí wàrà ọba agbára ìfún wà láyé ọkà adébẹ́ tó kúkú náà ó sì boyfriend báyìí ọpa adé fẹ́sì ni ìjẹ́sẹ̀ wa ń béèrè solution lọ́wọ́ ni ọlọ́run ló ní a máa ṣe é lọ́sọ pé a gbọ́dọ̀ máa rán ilé yìí mọ́ iṣẹ́ àwọn ọmọ wa kankan kan tọ́ ọmọbìnrin rẹ̀ ó ṣe tọ́ wà láwùjọ gidi àwùjọ gidi ni ọlọ́sí sí ilé ẹ̀kọ́ ibi iṣẹ́ ilé ọlọ́wọ́ àwọn kan fi torí pé gbogbo bímọ bímọ ọlọ́run ó béèrè ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́yọ̀ lẹ́dínà àmànà kú àǹfúsàkùn wà ríkọ́ náà kùlùkùn rọ́ọ̀yí ọ̀kùlùkùn mọ́súnlá rọ́ọ̀yí yáti gbogbo yín ọlọ́run béèrè bẹ̀rẹ̀ bá ṣe dájẹ́ àwọn ọmọ yín ọlọ́run béèrè lọ́wọ́ yín àwọn ìyàwó yín ọlọ́run béèrè lọ́wọ́ yín kí ló dé tà àti pèsè ààrẹ kalẹ̀ káwa náà ṣiṣẹ́ bò láti fi ẹni tó lọ́wọ́ fún lọ́mọ ọlọ́wọ́ ní béèrè bò ló ṣe bímọ àbẹ́yà nínú ìkúmọ̀ ní pé tó bá bí igẹ kò ní rí tọ́ ló wá kóyà jẹ́ ọlọ́wọ́ á fún o o àtìmọ́sọ́ fún ẹni tí sọ tó bá dá sí ọ́fọ́ mi nìyẹn láyé ò lè dá sí ọ́fọ́ lọ́wọ́ lágbọ́dọ̀ fi pẹ̀lú gbogbo pàwà pẹ̀lú dùá pẹ̀lú gbìyànjú kádẹ̀mọ́lú ṣe lórí iṣẹ́ bá ti gbọ́ a máa ní sinmi adẹ̀mọ̀sọ̀rọ̀ àforíjì adẹ̀mọ̀sọ̀rọ̀ dùá òfin ẹ̀kọ́ ọlọ́mọ ní nínú òfin ti àbí tòfin ọlọ́run ó tí ní òfin ọlọ́run tó bí lè kọmọ ó ń tẹ́tẹ̀ lọ́wọ́ ni bá lóhun kọmọ ọmọ tí ó padà sínú abẹ́ rẹ̀ yóò adátọ̀ padà yóò adomi ara ẹni àbẹ́ ìwòrò ọgbọ́n òlò fẹ́ dá sí ìtara ẹni jẹ́ nìyẹn ọ̀rọ̀ ní kìí sáwọn obìnrin tó bá ń ṣe ṣìná tó ní àwọn boyfriend ọ̀rọ̀ ní kìí sọ́rọ̀ àwọn obìnrin lọ́fẹ̀ẹ́ wọ́kùnrin tó bá fẹ́ síyàn á ń pọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì akànfẹ́ sí lójú lásán lè ní àtàràbọ̀ dáadáa tí ó fi clear tí kó wà wá pé inú àwọn nǹkan tó yẹ ká ṣọ́ra fún ni pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ tá ń bọ̀ wá kéèsẹ̀ nǹkan tí wọ́n fi ń ṣeré tí wọ́n fi ń ṣẹ̀fẹ̀ àsìkò ọ̀dọ́ àsìkò àtọ́ yẹ ká múra ká nímà ká kó àwọn ìmọ̀jọ ìtàrẹ́ fi sọ láwá ó ní kìí sásìkò wà téèyàn máa ń lé obìnrin kìí sásìkò wà téèyàn máa ń lé owó àsìkò wà téèyàn máa ń lé mímà tí yóò padà wúlò láìpẹ́ ọ̀dọ́ tó bá ti tó ìyàwó fẹ́ bóyá ní tagbára ara tagbára rẹ̀ kára rẹ̀ má a níbi ìfún nímọ̀ràn àmì tó bá ti lágbára àbọ́yàwó ó yá lọ fẹ́ tó bá yí pé báà náà lókù tí ọmọ sí iṣẹ́ fún pé à ní ṣe ní nǹkan lọ́wọ́ lókù ráyé o ara mi ọ̀gbà mọ́ o àwọn òbí ó dìde àwọn alágbà tó dìde ilé iṣẹ́ táwọn àfó ṣe nìyẹn pé ìgbésẹ̀ wo la lè gbé tí kì ní yóò fi ní yẹ́lẹ̀ tí ò fi ní yọ́lẹ̀ kí lójú ti òbí kí lójú ti àwọn tó ní láwùjọ ní ti tó yẹ ká ṣe nìyẹn ìgbésẹ̀ Islam nìyẹn solution yẹn ìgbà yẹn lè yóò wà wà nígbà tó ti níbi ẹ̀yẹn bí ẹni tí ó ń gúnra kàn pé in the future òun fẹ́ ra mọ́tò ẹgbẹ́ fẹ́ ra mọ́tò mọ́tò lásán pánpánù tí kẹ́ ń gbé yẹn sí sẹ́mẹ́ pé tí ìbá ti lówó dé stage kan kò gbọ́dọ̀ ló ń wá mọ́tò lọ bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ fẹ́yàwó èyí tó wá lágbára omi nìyẹn láìsí yẹn ọwọ́n wá ń tí ìtì lágbára rẹ̀ kalẹ̀ ó wàhálà ó problem kalẹ̀ fúnra rẹ̀ ó máa bẹ́ ó máa jì sọ́ púpọ̀ yẹ ó tún máa bókò ẹjẹ́ láàrin àwọn èèyàn yóò tún bókò ẹjẹ́ láwọn ènìyàn dáadáa yóò tún bókò ẹjẹ́ wájú ọlọ́run ó máa tì ọ́ lọ bí tí wọ́n gùn níran kan láburú yes Allah subhanahu wa ta'ala bó ti sọ tóbìnrin bẹ́ẹ̀ náà lọ sọ tọkùnrin nínú ṣúwátù náírà ayẹlẹ̀ kàánù ó ní al-yawma uhilla lakum tayyibat ó ní èní àwọn ọlọ́run ọba a ti sọ́ọ́dẹ̀ tọ́ fún yín gbogbo nǹkan tó mọ́ wa ta'amu alladhina utul kitaba illu ẹ̀fọ́ ni fún yín ẹ lè jẹ́ lópin ìgbà tí wọn ò bá ti dáràn bẹ́ẹ̀ bí akún kókọ mí sí lẹ́yìn okò ọlọ́run àbíkún ó dún fún nǹkan mí àbíkún ó dún fọ́dún wọn ọlọ́lẹ̀ lè jẹ́ nítẹ́ ìní ẹ̀bá dún náà ẹ̀tọ́ ni fáwọn náà eléyìí wọn ò wá sọ ìdájọ́ wọn di nǹkan míì gbogbo ìdúró tẹ́lẹ̀ lọ́rọ̀ kankan mọ́ nìyí lọ́gbẹ̀rẹ̀ ẹ̀sìtẹ́ ti rí báyìí ọlọ́nà ẹ̀lẹ̀ jẹ wọn àwọn ẹ̀lẹ̀ jẹ wọn yí nǹkan tẹ́ bá dú ẹ̀lẹ̀ jẹ àwọn ẹ̀lẹ̀ jẹ nǹkan tẹ́ bá dú ìdáyín ẹlẹ́sì kejì ni àà àti tó fi ré agbára wálẹ̀ níò torí pé òfin láyé ànẹ́bí sallallahu alaihi wasallam òfin ìtọ́lọ́n sọ̀kalẹ̀ sínú Taurat tó sọ̀kalẹ̀ sínú Injil ìbẹ̀lọ́dọ̀ ẹ̀kọ́ ń bẹ̀lọ́dọ̀ àwọn apá kan nù wọn ẹ̀kọ́ bó la ṣe ń bá nǹkan lò nínú àwọn nǹkan tó mọ́ nínú àwọn nǹkan dúdú ọlọ́run bá wá sọ ọ́ di ẹ̀tọ́ nítorí pé àwọn tó nímọ̀ òfin ọlọ́run ọ̀kan nígbàgbọ́ ni sí ànábì Muhammad sallallahu alaihi wasallam eléyìí wọn ló ba ẹ̀sìn tí wọ́n jẹ́ àmọ́ in tó bà jẹ́ òun ní eléyìí tó sọ yóò tún ṣe o ọ̀yọ́ ń kónú ìdájọ́ ọkọ̀ ọmọ náà gbére ni wọ́n o ọ̀yọ́ wọn kú o pé kèfèrí ni wọ́n o ọ̀rọ̀ ni walmuhsanatu minal mu'minin walmuhsanatu minal mu'minati walmuhsanatu minal ladina utul kitaba min qablikum idha ataytumuhunna ujurahun ọ̀rọ̀ ni àwọn tí wọ́n èso ní sínà tí wọ́n kóra wọn ń jánu nínú àwọn mùmìnì lóbìnrin àti ọjọ́ ìtọ́ fún ó gbọdọ̀ orí pé hmm, ẹni tó kírípò ń dòsì náà ni torí pé àìṣerú ìgbésẹ̀ báyìí kí ọkàn wo bọ́dì tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ni àìlẹ́kọ̀ọ́ ni àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó yẹ ká dẹ̀ ní nígbàtí bá fẹ́ níyàwó àtorípó náìs torípó tẹ gbá tiẹ́ torípó tẹ pupa torípó orí bákan orí bákan orí bákan orí bákan òwò gbélé ọlọ́run láwọn tí ètò ní sínà lóbìnrin nínú àwọn mòmìnì ẹ̀tọ́ ní fún ẹ̀tọ́ ní fún ẹ̀fẹ́ bẹ́ẹ̀ náà làwọn tó bá ń ṣọ́ra tí ètò ní sínà tí rírin agbèrè tí ètò agbèrè nínú lẹ́dínà útù kìtàbà nínú àwọn christian àbáwọn Júù tí rírin agbèrè nínú wọn ní kọ́bẹ̀lì kún tẹ́tí síwájú yín dàtí tí wọ́n àwọn gbatíra bífọ́ káà níbi tí ó tó dé àwọn onímọ̀ wa lọ gé ṣẹ́rí tí olúwa àmì ń sọ níbi báyìí ó ń sọ ní táìmà nígbà Muhammad sallallahu alaihi wasallam tó káwọn táyà yìí bá wí àwọn sàábẹ́ ni fọ́dílá ti ṣéèkì Muhammadu al-Uthaymin rahimahullah wọ́n sọ wípé ìsáhùn lágbára ń bẹ̀rẹ̀ títí pé ìyàwó tó bá bímọ fún kódà àwọn gan dètè fi òkè sáà mùsùlùmí yẹn ẹ lọ fẹ́ wọn àti ẹni tó lọ fẹ́ lọ́kùnrin àtọmọ rẹ̀ gbogbo yẹn rán padà kó lọ sí ṣọ́ọ̀tì eléyìí wọn làwọn onímọ̀ fi sọ pé à ó léwu o tí Islam yàn bá tó bó ṣe ń pe rẹ̀ táwùjọ bá ní páwà àti kíyàn sọ́ra ṣe láti gbà tá a wà yìí torípò ti yàtọ̀ sáyé àtijọ́ tí Ọlọ́run bá lásán àtàlámbà ń sọ àbáwí àmẹ́yìn tó bá ti rí pé a gbé àtòun àtọmẹ́ àgbé ní àbíkáṣẹ̀ géèjì ọmọ tó bá bí o lè fẹ́ àmórúta ní nínú wa sími ni àbíwọ ọlọ́ni o lè fẹ́ àwọn Christian àtàwọn Jews tó bá jẹ́ni tí èsì sì ná àmọ́rán tí táwọn onímọ̀ sọ olúwa tó wá sọ pé ìdá àti ìsìnmòhún náà ojú rọ̀hún tó ti tọrọ rẹ̀ ní àwọn pé ń ṣe fẹ́ rí rẹ ní kálọ́mọ́ kí rẹ ní mọ́lẹ̀ ló kù bẹ́tù ṣe ti àwọn kan mọ́ dáràn lémi kọ́dá ń tó tún rú àwọn èèyàn lójú àtúnsọ ẹlòmíì nígbà tí ọba lọ rí ọmọ táwọn òbí rẹ̀ ọmọ kankan yọ́kàn máa àwọn náà máa rẹ́rìn tó níranù pẹ̀lú ọmọ wọn àkáàbọ̀ pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹgbìyànjú ọba lọ Eh, ọkọ̀ àfẹ́sọ́nà lágbàjánù ọlọ́mọ́sí ní ní dídìrín orú òbí bẹ́yẹn kìí òbí tó lẹ́kọ́ ẹ̀sìn ẹlùmíwà ni àkọ́dà bàbá rẹ̀ gan ti mọ̀ kọ́dà ya rẹ̀ gan máa ń pè mí kò sí o títí ó fi jòkó ipa fi pé ìgbésẹ̀ nìyẹn máa fi níyàwó gbogbo àwa tá a jọ́dọ̀ tá a jọmọ kéékèèké ẹ jẹ́ ká mú lẹ́mí ipá débẹ̀ àwa ti wà pẹ̀lú yín táwa láwò ní rìn àwọn ìlànà àwọn tó síwájú wa ọlọ́fún wa ṣe kò jẹ́ ká inú wa dẹ̀ ń dùn lé ibi alhamdulillah ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣọ́ra ṣe gbogbo tí ó mú yín rìnrìn àgbèrè ẹ sí ọlọ́run láwọn tá ní ẹ̀fẹ́ àwọn nìyí ọlọ́run tí títẹ́ ti fún wọn ní owó ya wọn ọlọ́run ní ṣe fẹ́yàwó ni mọ́sí ní náà ẹ̀yìn náà ẹ́ tẹ́ tó fẹ́yàwó ni ìbàtẹ́ fẹ́yàwó ni mọ́sí ní ẹni tó ẹjẹ́ ni tó protect ara yín tẹ́yìn náà ní ṣalágbèrè ẹ̀yin ọkùnrin ẹ má jẹ́ alágbèrè ọkùnrin wọ́n irú mọ́ta àti hì tí ẹ̀yin ọkùnrin tẹ́yìn wọ́la mùsẹ́kì bí àkàdán ẹ̀yọ́ ọkùnrin kẹjẹ má jẹ ẹni tí ó mọ̀ lọ ní girlfriend ẹ̀wù tọ́nà tó sọ kíjọ pẹ́kẹ́ má ní ọ̀rẹ́ ọ̀rẹ́bìnrin lọ́rẹ́ ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ máa ṣe eléyìí nínú nǹkan tí Ọlọ́run bá sọ ni nínú ayé àyè olúwájú yíwa pé a lè fẹ́ àwọn Júù àwọn àmọ́ pẹ̀lú àwọn ọmọdéẹmù tá a ti ṣàlàyé síwájú pé káwo rẹ̀ bó ti ẹ̀jọ́ pé mú mi ní òdodo lóbìnrin ló lóore jù ẹ̀wà rí èyí ń lọ́lá gan-an kò sí yìí méjì ń bẹ̀ ní gbogbo ìgbà yìí tó máa ń rán ni lọ́wọ́ nínú ìgbésí ayé ń ni látánẹ́bí nǹkan tí wọ́n fi ń fẹ́yàwó ó ní first by the tó bá wò mọ́yànlá wo àmọ́ mọ́tẹ̀ẹ̀sì ṣeré ẹ̀sìn yóò fi sàkọ́kọ́ yíò lèyàn mọ́ fi rí dáadáa ọjọ́ ọ̀la àti kẹ́bí ó dùn lára ìyàwó tó gbé tó fi fẹ́ lẹ́wà ni tó fi fẹ́ lówó ni lẹ́bí ni yọ́tàn àmì tó bá fẹ́ nítorí tọ́lọ́run tọ́lọ́run yóò ní tán ẹ̀sìn yóò tún máa protect nǹkan tí bá ń bẹ láàrin ara yín á ń bẹ Allah subhanahu wa ta'ala ìtọ́sọ́nà àtọ̀dọ́ rẹ̀ tó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد بعد الله ẹ̀rùsí ọlọ́run ọba ẹ̀rí àwọn ayàta kàyí àwọn onímọ̀ sọ̀rọ̀ tọ́pọ̀ ní abẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ jẹ́ kó yé wa pé ìtọ́lọ́run ọba sọ ń bíbà yìí kíyàn má jẹ́ onízìnà ẹni tí ó ma lọ ní boyfriend ní yọ́ ma ní girlfriend ní bóyá ọwà lọ́dọ̀ ọ̀dọ́kùnrin ni ọ̀dọ́bìnrin ni ẹ̀yà kéjì rẹ̀ ọmọ ní wọn ní ọ̀rẹ́ mi ní classmate gbogbo àwọn tá a bá lè kà wà lẹ́nu iṣẹ́ ní wà kò sọ wá dẹni tó yẹ kó yóò padà wá múra wa ní ọ̀rẹ́ kọ̀ọ̀kan táwọn lọ láàrin ara wa. táàmà wa bóra wa mọ́nú ilé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bàbá wa nọmsáàdé rẹmọ̀hùnmọ́ ó ní tí ọlọ́run sọ bíbà yìí alẹ́kẹ́dẹ̀ onízínà máa àṣíká bí ẹni tí ẹ jẹ́ ọkùnrin o mùsùlùmí o mọ́lọ̀lọ́rẹ̀ obìnrin o yẹ anàzù náà tàbíjà ìdíjà torípé ẹlòmí ẹdíbọdì yọ máa ṣe sìnà pẹ̀lú fàáàdà mọ̀sáàfẹ́ mọ̀sáàfẹ́hìn náà tọ́lọ̀ ní ẹgbọ́dọ̀ jẹ́ bẹ́rù mọ̀sáàfẹ́hìn kọmọ mẹ́nibọdì mú mẹ́lẹ̀ lọ mọ́ lọlé àwọn ẹ́ oníranù kọmọ wọlé tọ̀ wọn lọ àbáhùn tẹ́ pé wọ́n lera wọn káàkiri títì ọlọ́nikẹ́ mọ́ jẹ báhùn àmì ni wọ́n man yazni máa kídìnìhì wà mọ̀híbìhì ẹlòmí yọ wà mú kìí sáláṣẹ́wó tóhun ti ń ṣe business àmì ìtọ́jẹ́ pé àwọn àti ẹnìkan náà wọ́n jọ ríra wọ́n ni tọ́lọ ń sọ ń bẹ̀yẹ̀ ní akbar Allah anna dhalika kullahu yunafil àìfà wọ́n ni gbogbo àwọn nǹkan tá a sọ yìí àìfà ìkónirẹ ní ìjánu eléyìí máa ń takò wa anna sharta tazawwuj an yakuna rajul afifan an zina ẹ̀rí wọ́n ní inú àwọn mẹ́jẹ̀mú tóbìnrin ó rí lára ọkùnrin tí ó sọ pé ẹni tí wọ́n fẹ́ fẹ́ lọ́kùnrin ni alẹ́ àìfà ẹni tó kó rẹ̀ ń jánu kó nù sí náà ni ọ̀rọ̀pọ̀ táwọn onímọ̀ sọ àmọ́gẹ́ bí mo a tẹ̀síwájú dádẹ̀ mọ́ ìyẹn náà agbọ̀nrin yìí gan a bá débi pé tọ́mọ mùsùlùmí bá fẹ́ fẹ́yàwó àbọ́mọ mùsùlùmí fẹ́ lọ́kọ ipa wo ni ọmọ òkó ipa wo lòdí òkó níbo láti ṣiṣẹ́ alọ́kálọ́mọ o àṣà kámọ lọ́rẹ̀kùnrin kámọ lọ́rẹ̀ obìnrin yìí obìnrin ọmọ wọ́kọ fúnra rẹ̀ fọ́ sọ́ra rẹ̀ di ẹni tí ó pàtẹ kèékà sàtà ajogún lọ́dọ̀ àwọn sálà àbá nínú alukur'an alukur'an là ń kà látàárọ̀ yìí ọsọdéwọ̀ ni bẹ́ẹ̀ náà ni gbogbo ń tàn níbi sọ ọsọdéwọ̀ ni táwọn onímọ̀ sọnú ẹ̀sìn ọsọdéwọ̀ ni kọ́dà nínú nǹkan gbogbo eré wá ṣe mọ̀ yìí láìjọ pé wọ́n sọ̀tàn ẹ̀fọn wa kèé sí àtàwálẹ̀ Yorùbá kìí ṣe àṣà ti wà nílẹ̀ Yorùbá níbi táwa ti sẹ̀ní èyí tí mo sọ̀rọ̀ ibi tẹ́mi ti sẹ̀ní ah! ó pẹ́ kí n tún rẹ́ni tó yọ pé ó ti sìnà bí ọmọ kan rí wà lọ́ọ̀hì àtàkùnrin ọ̀bẹ̀lẹ̀ kààrà gbogbo àwọn tí ń fẹ́yàwó jọ nígbà wọn àfọjọ́ ah! lẹ́sẹ̀yàwó sàn án ọkùnrin ni àfọjọ́ lẹ́sẹ̀yàwó sàn án obìnrin ni nígbà tí à ń wo fíìmù tí tẹlifíṣẹ́ bẹ̀rẹ̀ sí kọ́mà gbogbo tá à ń sọ yìí ti pé forty years back ó dẹ̀ dáwà dàgbà pé inú ìranù yìí ni wọ́n bí wa sí sin ṣùhánàmà ẹ́ àtàyí wọlé tú ìwọ̀kúwọ tá à ń rí lérí tẹlifíṣẹ́ táwọn òyìnbó wọ̀ nígbà tí ojú bá rí ìrúfúrí kò sí bárò ṣe nílé àtàwọn tí ààrẹ ń bẹ̀lẹ̀ ní wọn ìjókíjó kún asọkásọ kún àwọn òbí náà wá lùs kò sẹ́sì sí gáìdì wọn tẹ́lẹ̀ àṣà aláṣà wá ilé àṣà àwọn bàbá wa tàbá ilẹ̀ Yorùbá yẹn lọ ló ti pé ẹni yóò tó bá lóun fẹ́ paramẹ́kà ẹ̀ẹ́sẹ̀ wọn kọ abẹ́ wọn kọ fún <laughs> ọlágbára o kọ́dà wọn lè rò pé wọ́n ń sàṣì ni bẹ́ẹ̀ náà ni ní ọkùnrin náà láà ṣẹlẹ̀ rò pé èèyàn ní sá ṣẹlẹ̀ pé pé nígbà wà ń kìkì wọ́n sọ bẹ́ẹ̀ fáwà rí yàrá mọ́ta fáwọn lóhun so wọ́n kàn wá àwọn nǹkan tí wọ́n fi kọ́ fa ara wọn subhanallah tí mo fẹ́ kí ara mi gbọ́ báyìí wọ́n mọ̀ pé ọlọ́run dá wa pé àmì nǹkan táwà rí ní àwa tí a jẹ́ òbí iṣẹ́ bẹ̀lọ́ wa láti tún rọ wá ṣe àti láti tún àwùjọ ṣe ó ṣe pàtàkì o Allahumma inna ala dhikrika wa shukrika wa ihsani ibadatika اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دين إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رحم الراحمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أحبب إلينا الإيمان وزينه في قلوبنا وقرها إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين أقيم الصلاة